الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى بالمبادرة إلى الأعمال الصالحات لأنكم داخلون بعد أيام قليلة في أحد الأشهر أربعة الحرم ألا هو شهر الله المحرم الذي شرفه الله وفضله وأضافه النبي صلى الله عليه وسلم إلى الله سبحانه وتعالى وعظمه فاستدركوا فيه ما وقع من تقصير فيما مضى من العمر بالابتكار من الصيام فيه فقد صح عن النبي صلى الله عليه وسلم أنه قال حفظ الصيام بعد شهر رمضان صيام الله المحرم وهذروا أن تظلموا أنفسكم في هذا الشهر السيئات قال سبحانه وتعالى إن عدة شهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والحر منها أربعة حرم ذلك ذلك دين القيم فلا تظلموا فيهن أنفسكم عباد الله كيف كيف بدأ العمل بالتاريخ الهجري قال الشيخ فيمين رحمه الله تعالى ولم يكن تاريخ سنوي معمول به في أول الإسلام حتى كانت خلافة عمر بن الخطاب رضي الله تعالى رضي الله عنه واتسعت رقعة الإسلام واحتاج الناس إلى التاريخ في وغيرها وفي سنة ثالثة أو رابعة من خلافته كتب إليه أبو موسى الأشهب رضي الله تعالى عنه أنه سيأتينا منك كتبا ليس لها تاريخ فجمعهما الصحابة رضي الله تعالى عنهم فاستشراهم حتى وافقوا على تاريخ جري ثم ثم تصوروا من أي شهر يكون ابتداء سنة فقال بعضهم من رمضان لأنه الشهر الذي أنزل به القرآن وقال بعضهم وقال بعضهم في ربيع الأول لأنه شهر الذي قدم رسول الله صلى الله عليه وسلم مدينة محاجرا واقترى عمر وعثمان وعلي أن يكون من المحرم لأنه شهر حرام يلي شهر ذي الحجة الذي يؤدي المسلمون فيه حجهم الذي فيه تمام هركان دينهم عباد الله واعلموا أن الاحتفال به بدعة لأن الصحابة لم يحتفلوا به ولا دعوا من في عادهم ولا من بعده إلى الاحتفال به على lọ́wọ́ الله alékòkè ọlọ́run orí الله tààrẹ wọn bá محمد Muhammad الله عليه وسلم. sallam inú محمد. Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo gbàtí máa ń bá wọn sọ̀hábà sọ̀rọ̀ Ànábì àmà kì síwájú náà rẹ̀ pé èyí tó lórí náà òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run ọba a ò kí ń ti ọ̀rọ̀ èèyàn lórí ọ̀rọ̀ Ọlọ́run bọ́lá bá ti sọ̀rọ̀ àbí ká gbá lọ́wọ́ ẹ̀ kọ́dà bí òun wá látara rẹ̀ kò wá eléyìí ló máa túmọ̀ pé èèyàn nífẹ̀ẹ́ Ọlọ́run ẹni tó bá nífẹ̀ẹ́ ọlọ́run gbogbo tọ́lọ́run bá ti mú wá àbí kó wù nítorí pé ọlọ́run bá wọn nímú nǹkan wá àfi kí nǹkan yẹn wọ ọlọ́run sọlá tá a mọ̀ pé lágbájá máa nífẹ̀ẹ́ ọlọ́run lágbájá máa nífẹ̀ẹ́ ọlọ́run òun ni gbogbo tọ́lọ́run bá ti mú wá tí nǹkan yóò bá wù wá tẹ̀tẹ́lẹ̀ kó sì máa wù wá látara pé ọ̀dọ̀ ọ̀rọ̀ ló ti wá ilé ìjọ àkọ́kọ́ tánàbí sallallahu alaihi wasallam tí ma fi ń sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alayhi wa sallam ìmọ̀ ìjọ àwọn sọ̀hábà pé ẹ̀sìn tí a fi ń sin lọ́n ìlànà tí a fi ń sin lọ́n tí ó fi jèrè ìjọsìn náà tí ó gba lálá lórí ẹ̀ oníkíyàn sin lọ́n pẹ̀lú lọ́la nígbà Muhammad èyíkín sin lọ́n pẹ̀lú lọ́la tápá kan gbé kalẹ̀ èyíkín sin lọ́n pẹ̀lú lọ́la táwọn wòlíì kan gbé kalẹ̀ báyìí a máa sin ọlọ́wọ́n bá pẹ̀lú lànà ẹ̀ntì ara sí wa tí sí ànẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ilé ilẹ́sì òjísẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ayọmọ̀yọmọ̀ pé èyí tó burú jù nínú alámàrí òun náà ni àdádálẹ̀ nẹ́ẹ̀sì kájìnà sí àdádálẹ̀ burú jáì bí pé tí máa ń ṣe ònúpa burú lòun kókó kútùbà wa lè ní òun náà ní albid'a fi shahri llahi muharram oṣù muharram tí ń kalẹ̀kùn yìí lè fi jẹ́ pé látara fífi ọlọ́run àti ewu ẹ̀ ó ní kó máa jẹ́ oṣù táwọn kà ní oṣù àkọ́kọ́ ó wọ́n bá bẹ́ẹ̀ ni oṣù náà súnmọ́ báyìí bó sì ṣe wá súnmọ́ yìí àbí ká máa pàkíyèsí ara wa wa tá a jẹ́ mùsùlùmí kí ló yẹ ká sí inú oṣù yìí kí ló yẹ ká sí ń bẹ̀. nítorí pé àwọn olè máa pẹ̀lú ọgbọ́n àbóyè kan pé oṣù yìí máa dá púpọ̀ kódà tó yẹ ká sí bẹ̀rẹ̀ àyàfi pẹ̀lú tọ́ka sí nínú alukuhan àbínú sunna nebo Muhammad sallallahu alaihi wasallam eléyìí là ń pè ní ìmà níta ń pè ní lágbájá ó ní ìmà lágbájá ní mẹ́sìn níta máa fi máa nù kọ́nà bá fá àwùjọ tí wà yìí ṣe o àwùjọ tí wà yìí ti dọ̀tí púpọ̀ láti jọ yìí náà kò yé ti sí a máa ń dúpẹ́ fọ́lọ́wọ́n bá ìsìn yà àwọn kan pàtàkì lọ àwọn tó lóye pàtàkì lọ àwọn tí wọ́n lọ́gbọ́n ọ̀rọ̀ yí wọn sí èyí sọ fún wa pé ọlá insha Allah al-Karim ti islam ni gbogbo nǹkan tí ó sí lára islam ta kìbọ́ díẹ̀díẹ̀ òun náà ní ma gbọ̀nyẹ́ kú bẹ̀ eléyìí ò takò lákàyọ̀ mẹ́dé ènìyàn kọ́dà ní ọba kéwú bí ọba kéwú ò takò lákàyọ̀ pé mọ̀ pé nǹkan yìí nínú ẹ̀sìn nǹkan yìí dáa nínú ẹ̀sìn nǹkan yìí lọ́lá nínú ẹ̀sìn nítorí ká ṣe rèé àìmọ̀ pẹ̀lú làákàyè àìmọ̀ pẹ̀lú làákàyè ìgbà tẹ́lẹ̀ ẹ̀sìn wa kìí ṣẹ̀ṣẹ̀ làákàyè a máa ń mọ̀ pẹ̀lú mà nítorí pé ẹ̀sìn wa ẹ̀sìn máa ní nígbà tí wọ́n kọ́kọ́ rán ànábì iṣẹ́ ìmọ̀ náà bẹ̀rẹ̀ fún ẹ̀kọ́ ẹ̀ máa kà èèyàn máa ń kà ni látara ń tọ́ bá kà tó bá kọ́ lẹ̀ ọ́ wá gbọ́ àwọn kọ̀ọ̀kan yé mẹ́ ìtàn pè lẹ́sìn náà wọ́n èé mú ẹ̀sìn lérí atẹ́gùn wọ́n èé mú ẹ̀sìn níbi àlá àdánwò àwùjọ wa yìí wọ́n mú ẹ̀sìn níbi àlá wọ́n mú ẹ̀sìn níbi àlá àìmírí ẹ̀sìn lọ́pọ̀lọpọ̀ wọ́n sí ló jẹ́ pé bí àlá wọ́n ti mú fún látara ìmà gbogbo ẹni Muhammad anẹ́gbà mọ́tán pè bẹ́ẹ̀ sọ̀rọ̀ ànábì mọ́tán pè bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ mọ́tán pè bẹ́ẹ̀ gbogbo àwọn afáàtà ti kọjá lọ mọ́tán pè bẹ́ẹ̀ ẹ̀ sì ní rí ibi tíra fíkìú kan láyé tíra fíkìú tíra ẹ̀sìn àmẹ́mọ̀ rí ibi àwọn tíra nínú àdánwò tó bá wùjọ yìí pé tó bá ti kọ nǹkan pẹ̀lú lárúbáwá olùdíra àìsí mẹ́yẹ nǹkan náà ń kọ́ lárúbáwá lónìí ìbédè ni àmọ́ ń tá a mọ̀ pé léyìí nǹkan tó tọ́ nìkan tí ò tọ́ ni á ẹ̀rí rẹ̀ dàrí tọkọ yìí tó láwọn tán kọ nǹkan yìí èèyàn bí tèmi lẹ́yìn náà làwọn náà ìtàdí dídì ń gé èèyàn gẹ́bí al-Imam Malik rahimahullah ta'ala Imam Malik jáwọn pé gbogbo tí máa ti ń gé èèyàn yóò sì yóò sì nǹkan míì yóò sì dédé ní méjèèjì yìí àti pé kò sí àṣìṣe fún ẹyọ ọ̀ka alákọ̀ọ́kọ́ òun ló wà fún ẹnìkan ló léèyàn gbogbo ògbà òun ò ráìtì ni òun ò ní rọ́ǹkì ẹnìkan náà ní gbogbo èèyàn kálẹ́tọ̀ mú jẹmọ́ Muhammadu sallallahu alaihi wasallam annabi ni òun ló fi jẹ́ kí ọlọ́run gangan sọ pé ẹ máa sẹ́rí ọ̀rọ̀ yín ẹ máa sẹ́rí ọ̀dà nígbà Muhammad ẹ máa sẹ́rí ọ̀dà nígbà Muhammad sallallahu alaihi fọ̀rùdúù ìlọ̀lọ́ wọ̀rọ̀sùn bẹ́ẹ̀ bá ń ṣe fáńfà lérí ọ̀rọ̀ kan fi ṣe ìn ọlọ́run bá kó lápòyáwó nípa tẹ́ bá ń ṣe fáńfà fi ṣe ìn èyí tí bá jẹ́ kọ́nà bó ṣe ọ̀rọ̀ alámàrí ayé yín náà ni abálámàrí ẹ̀sìn fọ̀rùdúù ìlọ̀lọ́ wọ̀rọ̀sùn ní tẹ́ ń ṣe fáńfà lérí òun nìyí ẹ má dá padà sọ́dọ̀ lákàyà fà kan ẹ má dá padà sọ́dọ̀ ṣéwù kan tọrùbúú ilallah wa rasul ẹ dá padà pé kí lọ́lọ́run sọ lórí àtànẹ́bì in kuntum tu'minuna billahi wa rasul àpèmọ́ra tẹ́ ń pàpèmọ́ra pé ẹ nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ẹ sì nígbàgbọ́ pẹ̀lú àdínlẹ́ Muhammad tàbí lóòótọ́ ni bẹ́ẹ̀ sì máa lọ alámọ̀rí yìí rìn ìtẹ́bàjẹ́ mùsùlùmí alúgbẹ́tọ̀ ọlọ́run ọba tó fi rọ́ọ̀nà báyìí tó fi sàn án lẹ́sà wọ́n láyà ní ọlọ́run ọba ní jàmáà tó bá rí bẹ́ẹ̀ oṣù mẹ́hà lọ́mù ní ń bọ̀ yìí oṣù nínú àwọn oṣù tó lápọ́nlé ni oṣù kan nínú àwọn oṣù tọ́lọ̀ ń gbọ́lá fún ni oṣù kan nínú àwọn oṣù kọ́dá anẹ́wà Muhammad àgọ́fà hùwìlà rọ́bì subhanahu wa anábì sáàfi tí ó sun gẹ́gẹ́ fún ààrẹ muharram ó sáàfi tí ẹ̀sọ́dọ̀ ọlọ́run ọba anábì ní sharullahi al-muharram anábì ní oṣù ọlọ́run bá nábì sọ́bí àdísì gbogbo yòókù náà oṣù ọlọ́run ni èwo ní ẹsẹ oṣù ọlọ́run gbogbo ẹ̀ àmọ́ láti bá ń sọ oṣù adá oṣù sọ sangili pé oṣù lágbájá oṣù lágbájá oṣù yìí oṣù yìí àǹgbà tó fẹ́ sọ ń pa Muharram ó sàpìtìlẹ̀ sọ́dọ̀ náà ọba ni olóṣù ọlọ́run eléyìí túmọ̀ pé a oṣù yìí ó lákèésí ẹwù kan àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo sẹ́tọ̀ ọmọ ànábì adama bá ṣe tọmọ ànábì adama ni illa sawm fa innahu li hadith qudsi ó ní gbogbo sẹ́tẹ̀ bá ṣe ti yí ni olúwa ní àfi àwẹ̀ nìkan fa iná hù lí ìmúláwẹ̀ ìmúláwẹ̀ àwọn abẹ́rẹ̀ pé inú táǹkì ta láǹkì fún ta ló ní jẹ̀mà símọ́ láǹkì fún hajjú ta ń lọ ta là ń lọ fún ẹbọ́n ní tọ́dà bí ẹbá lọ torí nǹkan mi ó tó jíyà bí má kírun torí nǹkan mi ó tó kábùkù lọ́dọ̀ bá nítorí pé ààwẹ̀ gbígbà ó náà ní àyè lọ́dọ̀ ọlọ́run ọba ní jama oṣù yìí oṣù tó lápọ̀lẹ́ ni o káàmẹ́ sì pọ̀lẹ́ ká gbìyànjú àwọn àìṣedédé nu iṣẹ́ wa àwọn àìṣedédé nu iṣẹ́ wa tá a máa ń ṣe nínú àwọn àyè tọ́nà bá fi kalẹ̀ fún wa fẹ́ni tọ́nà bá ní kẹ́sìn yé nínú àwọn àyè tọ́nà fi kalẹ̀ pé yá àwọn àìṣedédé nu iṣẹ́ yín àmàbáyín dínkù àwọn àṣìṣe yín àmàbáyín tààrẹ́ oṣù muharram onájẹ́ kanú rẹ̀ ó wà náà díta lẹ́gbà muhammad sallallahu alaihi wasallam o ni abdul siyam bada shahru ramadan anabi ni àwẹ̀ tó tún lọ́lá jù náà ìtàn yẹn ń gbà àwẹ̀ tó tún lọ́lá jù lẹ́yìn ká yọ oṣù ramadan kó ń bẹ́ àwẹ̀ tó tún lọ́lá jù náà àwẹ̀ táyẹ̀ máa ń gbà ṣìyàmù ṣàrùlá òun náà ni gbààwẹ̀ ní oṣù ọlọ́n àníbíwá ní al-muharram tó jí oṣù muharram táà tó pé oṣù ní lọ́lọ́wọ́n bá aládàá fífẹ́ rẹ̀ ó ní kó máa jẹ́ àkọ́kọ́ oṣù àtàjẹ́ mùsùlùmí náà ajẹ́kójáde nù hadith dàkàyé pé àwẹ̀ ń bẹ́ẹ̀ nù àbí àwẹ̀ àbí oṣù kan lọ́lá àbọ́jọ́ kan lọ́lá báwo la sì gbàwẹ̀ rẹ̀ sí ní táà ń sọ ni pé máa sọ pé àwẹ̀ tó lọ́lá ni pé káwá mú ìbẹ̀rẹ̀ oṣù láti bẹ̀rẹ̀ dópin kábi gbàwẹ̀ ìgbọ́ ọ̀dán wo ìgbọ́ ọ̀dán wo ìgbà tánàbí sallallahu àwọn awò pé àwọn ọjọ́ wo lànẹ́bì ní agbáwẹ̀ mẹ́ ní tàbí àgbàkà mọ̀ ní pé ìgbàwẹ́nú oṣù ọ̀dọ́nà jẹ́ ká ìgbàwẹ́nú oṣù Muharram a lè fi wí ìgbàwẹ́nú oṣù mi ìdánilẹ́kẹsọ fún wa lọ a lè fi wé ìgbàwẹ̀ nínú oṣù mi yàtọ̀ sọ́rọ̀ ọ̀dọ́ nìkan ní tí a ní bí ká mọ̀nù àwẹ̀ ní ìbá gbà mẹ́ òun ló monday bẹ̀ a máa gbà á kọ̀mísì bẹ̀ a máa gbà á oṣù ojú ọ̀run 13 14 15 rẹ̀ a máa gbà á ìyíta kàn fẹ́ mú ni pé ìgbàwẹ̀ nínú oṣù yìí tọ́gbà yìí monday rẹ̀ ó lọ́lá ju monday mi lọ kọ̀mísù rẹ̀ ó lọ́lá ju kọ̀mísù mi lọ àti àwọn èdè mẹ́lẹ̀ àyàfi tá a bá rí àdìsí kan tó sa àwọn ọjọ́ kan lẹ́sà fún àwẹ̀ lókè nìyí nínú Muharram nìkan ló kù alhamdulillah àwárí àdìsí tó tún wá ti àwọn àwẹ̀ kan lẹ́sà fún àwọn ọ̀bọ̀ nínú Muharram kọ́dá àwẹ̀ ń ní kí rọmọdọ́nà tó dé àwọn èèyàn ọ̀ràn èèyàn ní gbogbo mùsùlùmí léyìí pé pé insha Allah karim àpàdé máa sàáyé ní orí òun nítorí ká mọ yá yìí oníkíkà gbà ọ̀yẹ́ púpọ̀ bákan náà ká má sí àbòsí fúnra wa nínú oṣù yìí ká má sí àbòsí fúnra wa nínú oṣù yìí kí ló fà nítorí pé ń bẹ́nu àwọn oṣù tí ọlọ́run ọba tó pè ní oṣù ọ̀wọ̀ oṣù ọwọ tó wà mẹ́rin lóṣù muharram oṣù ọwọ, ni rajab oṣù ọwọ ni dulqada oṣù ọ̀wọ̀ ni dulhijja oṣù ọ̀là mẹ́rin àmọ́ máa ń fàyàn lẹ́kún pọ̀ nígbà máa sọ àwọn oṣù ọwọ ṣe pé àwọn mú nìkan ayé àtọ́lọ́wọ́ wá fi sọ̀rọ̀ nípa rọ́jàbù tẹ́ ń pariwo yìí ó kó gbogbo ẹ̀kọ́ ní àtàwọn mẹ́rin yìí ọlọ́run bá sọ́nà ni inda Allah ithna ashara olúwa ní òǹkà oṣù lọ́dọ̀ wọn ọlọ́run méjìlá ni fi kitabillah eléyìí ti wà nù tí ọlọ́run ọba tó ti látijọ́ tọ́nà ọba ti dá sẹ́mẹ̀ tó ti dá ilẹ̀ ní owó nǹka oṣù yìí ti wà mélòó lápé méjìlá ni mini ha ìwọ̀n bẹ́ẹ̀nú àwọn oṣù méjìlá yìí àrùbá àtòfòrò oṣù mẹ́rin tó jẹ́ oṣù ọ̀wọ̀ ẹ máa ṣàbòsí fúnra yín bí àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí náà àwọn olùsáwọn afọ àwọn ọmọ wa parọ́ jáàbù náà lélẹ́yìn jẹma àdìsí náà ayà ìdánmọ́ wa so bí ìgbà páyà ìrọ́jàbù nìkan ló sọ̀kalẹ̀ fún bẹ́ẹ̀ sì gbogbo àwọn àhàdì tí ń bẹ́ ń pè pé rọ́jàbù lọ́lá rọ́jàbù lọ́lá rọ́jàbù lọ́lá gbogbo àwọn àdìsí látòkè délẹ̀ àdìsí kèésì àdìsí àdìbà Muhammad mọ̀ọ́dún ni wọ́n mọ̀ọ́dún àti àwọn àdìsí kèésì dọ̀ọ́yìn fún gan àwọn àdìsí náà fi pa ọmọ àníbà Muhammad sallallahu alaihi wasallam sùtàfẹ́ lò ní pé nínú àwọn nǹkan tí ń bẹ nínú àwọn ìjẹ́ ọlá nínú àwọn oṣù mẹ́rin yìí ẹ má sàbòsí fún ayé bẹ̀ irú àwọn àbòsí wo bí kíyàn máa ṣe jàǹbá fọ́mọ̀lì kejì gbogbo tí ń jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá a máa jìnà sí gbogbo oṣù àmọ́ bá sì bá máa jìnà sí nínú àwọn oṣù mẹ́rin yìí ó gbọ́dọ̀ ní agbára eré ni àlàyé táwọn àfẹ́ẹ̀sì tẹ́sàlàyé fún wa ibi táwọn lọ gẹ̀ẹ́ jẹ̀mọ́ oṣù haram tá ń sọ́n parẹ̀ yìí ìgbàwó oṣù haram tá ń sọ yìí òun ni àkọ́kọ́ oṣù nínú oṣù jẹ́ ọ̀run number one bóòlù sí jẹ́ one sí bọ́ọ̀lù ti tónù sí bọ́ọ̀lù ti tónù ló tó bẹ́ẹ̀ eléyìí ibi tá a dé yìí ó ní ìdíká farabalẹ̀ ká sì gbára àpọ̀ tó dá mẹ́ anẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam òun kó tó bẹ́ẹ̀ anẹ́bí ó tó pé ìyẹn pé ìtàgbà lórí pé pé ìtànà kọ́kọ́ fi sí alákọ̀ọ́kọ́ pé èyí tó jẹ́ nọmba 1 bó sì tó tẹ̀lé wọn ni bó sì wà náà nù àmọ́ ká pé eléyìí nọmba 1 èèyàn mẹ́bàá gbọ́mi yé o bó sì wà ní pé Muharram sọ́fàr rọ̀bìlẹ̀ awal rọ̀bìlẹ̀ tàbí lọ́gbà wọn náà bó ti tò tẹ̀léra wọn nù lójú ayé àní Muhammad àmọ́ pé èwo ńlá lápapọ̀ wọn nọba 1 èwo jẹ́ èwo nílùú nọba 2 tí eléyìí láàbì ṣe bẹ̀rẹ̀ èyí láàbì ṣe parí kìí ṣe ojú ayé àní ló bẹ̀rẹ̀ ìyẹn pé ìwá máa lo oṣù hijira tá ń lò lẹ́yìn tó yẹ pé pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ pé ìjírá ti dé ìjírá dé ọdún ìjírá táyẹ̀ fẹ́ ṣe yìí ìmọ̀ lọ oṣù ìjírá gan báwo ló ṣe bẹ̀rẹ̀ táà ń lọ oṣù ìjírá tó fi ládọdún máa lọ́wọ́ tí ọjọ́ àkọ́kọ́ inú oṣù Muharram tó jẹ́ inú ìjírá yìí tó fi wá dọdún máa lọ́wọ́ lónìí jàmá táàna bí ìjí oyin wa pé ọdún méjì ló sì wà tagbọmọṣẹ́ àtàjẹ́ mùsùlùmí ẹgbẹ́ ọdún ẹ̀ta ti kọjá

òun lẹ́fì rí pé tánbá ń kadé ti ìjírá wọ́n mọ̀ sọ pé ó ṣe dé wọ́n lọ bẹ̀rẹ̀ nígbà tánàbí sọ̀tọ́lá tó bẹ̀rẹ̀ ní tó ṣe ìjírá òun ni wọ́n sàfihàn rẹ̀ sí pé ọjọ́ tánàbí dé Mẹ̀dínà òun náà ìbí ní kàrífì 1 2 3 ọdún tánàbí sọ̀tọ́lá tó dé Mẹ̀dínà òun náà bẹ̀rẹ̀ sí ní ká tí tó fi débi tó dé lónìí ojú àrẹ́bí jẹ́ náà ká lẹ́yìn rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ká àmọ́ kí ló fà á lásìkò wọ́n mọ̀ ọdí Allahu ta'ala alayhi ìlú ti tóbi gan nítorí mọ́rù orí gbogbo tó pọ̀ ó wá tí ó tí àwọn stéètì tí wọ́n pọ̀ tí mọ́rù tó fi àwọn èèyàn sílẹ̀ pé ẹmọ mójútó yà yín ẹmọ mójútó yà yín ẹmọ mójútó ọ̀hún ó wá ní ìdí kan máa ní rẹ́kọ̀dì pé ìpínlẹ̀ ṣe ìbòlẹ̀ bá dé ẹgbó ń jọba ìbòlẹ̀ náà kí ni ẹ̀ ti wá pọ̀ ẹni tó kọ́kọ́ gbé ọ̀rọ̀ ìjáde náà sọ̀hábàjọ́ náà Abu Musa ni Allah ta'ala àìyí òun sọ fún mọ́ pé wọ́n mọ́rù àwọn ṣẹ́bọ̀ gbé fún wa ti pọ̀ jù àwọn lẹ́tà tó ń sí fi rán lẹ́tà ti pọ̀ jù ó yẹ kí déètì máa wà ń bẹ̀ pé ọjọ́ báyìí mo gbé lẹ́tà yìí wá fún yín lẹ́tà eléyìí eléyìí ló ṣáájú èyí ló kàn láfimà ó yẹ ká wá ní bá sì máa ka ọjọ́ tàbí kọ déètì ìgbà tí àbúmúsáré sí ọ̀rọ̀ yìí láàrin àwọn sọ̀hábà ụmụ gbábẹ́ o umaru wa fi gbà wọn sàbí àníbà Muhammad sallallahu alaihi wasallam náà a ah, musa sọ fún mi rẹ̀ o kílẹ̀ rí nwanne ah, tí a musa sọ ó dá ẹ má gbàgbé o nínú ẹ̀sìn wa nítorí pé báyìí táwọn fẹ́ yọ bídíà kalẹ̀ pé nínú tí òun ní ìfí ọjọ́ ìdí àkàlẹ̀ pé ká máa sí bá ti ṣe ìpé ká máa fi kọ déètì ojú àyà nẹ́bì kọ ojú mọ́rù ní àmá níbi sọ̀rọ̀ láọ̀sọ́lá ó ti sọ pé wà máa yẹ ẹ̀ṣù mi kù ẹni tọ́nà bá ní kẹ́mi rẹ̀ gùn nínú yíò fásà yàwọ̀ ikhtilafan kathira yóò padà rí yàpá tó pọ̀ nú sunnati nígbà tẹ́ bá ti rí yàpá tó pọ̀ min ba'di àbí na àwọn kúlà fáwò ni àwọn olókùn àfà abakiri umar usman abakiri onìkan ni òsì umar usman ali wọn abẹ so tó bí nǹkan yóò kí ṣe bídíà anẹ́bì ló ti gbìn kalẹ̀ tẹ́tẹ́ lẹ́nu ẹ̀sìn kó tó fayé lẹ̀ pé nínú àwọn ọ̀nà tẹ́wọ̀n bí tu ẹ̀sìn tí òfin ní dàrú òlélẹ́yìí síbẹ̀ ìgbẹ́ náà jò kún ọjọ́ sọ ọ̀nà ọ̀dà ọ̀dà ìgbà wo ló bẹ̀rẹ̀ ọjọ́ òní ká mú wọn múra wa àwọn ẹja sọ̀rọ̀ dán kásọ̀ di number one pẹ́kọ́ ramadan ni ma jẹ́ 1 lẹ́fì nàbà 9 òun ní ramadan wà lónìí sábà ń ka mí ní méjì mẹ́ta nípa náà lọ́wọ́ inú mọ̀tán mọ́ wọn ni pé kó jẹ́ nàbà 1 wọ́n ní kílódé wọ́n tó pé ọjọ́ ìná sọ alùpàánì kalẹ̀ nínú ọjọ́ àwọn èèyàn ọgbà yìí wọlé wọn ọgbà yìí wọlé pé oṣù tán sọ ọ̀gbà kalẹ̀ ọgbà yìí kalẹ̀ ọgbà wọlé àwọn kan tó rọ̀bílẹ̀ àwọn ẹ̀wọ̀n kan àwọn kan ní ká mú wọ́n ni pé ọdún ní ká mú wọ́n ní tó pé ọdún tà níbi first Muharram tí wọ́n ní òní ni Madina sẹ́fẹ́ mistake ni nínú ta inú oṣù wọ́n ànábì wọ Madina ọ̀bílẹ̀ àwọn kìí sí Muharram ẹgbẹ́ ti takura wọn yẹn tó wá di on the fourth Muharram ẹwà kóra yẹn jọ tó bá ní kílẹ̀ ń ṣe ẹwà lẹ́ ń ṣe àyájọ́ ọjọ́ tàbí ní ṣe ń jíra kápọ̀ bàbá la mistake pọ̀ ni o ní sókí wọn gbà yín náà wọlé lẹ́yìn ìgbà Umar Osman Ali wọn padà wá jókòó àtàwọn mìíràn sọ̀hábà wọn ní ah, ẹjíká Muharram ẹjẹ́ Muharram àwọn anìkí lórí ọ̀rọ̀ Muharram wọ́n torí pé gbogbo tí kí hajjú ìyẹn pé lẹ́gbẹ́ bánàbìsì tó tẹ̀tẹ̀lẹ̀ náà a ní bánàbìsì tó náà nù but anábì ò tó ní one two number one anábì tó bẹ́ẹ̀ ẹgbẹ́ èyí tó wà lẹ́yìn rùn Muharram kí ló wà bí bọ́ rẹ̀ lòlùhíjà ni bánàbìsì tó náà nù wọ́n ní kí lòlùhíjà ń ṣe pé tí wọ́n rọ́ bá tá so yóò máa jẹ́ pé dòlè ṣíjọ́ ọmọ jẹ́ 12 yóò máa jẹ́ pé bá ṣe ń parí ọdún a ń parí ọdún wa pẹ̀lú oṣù dòlè tí a parí orígun karùn-ún nínú ẹ̀sìn wa ìròyìn wa wà gbogbo àwọn sàábí àdìsànsánná wọn afọ ọmọ bẹ́ẹ̀ eléyìí o láńpẹ́ ní ìjìmá lára ń tàà mọ́ fi ń sẹ́ẹ̀rí nínú ẹ̀sìn wa ìjìmá ò sọ̀hábà

ashabi gbogbo àwọn tó bá wà lórí tí ànábì dúró lórí lónìí àtàwọn sàábì ní àti Muhammad sallallahu alaihi wasallam idan bí àwọn fàtí gbogbo ajẹ́ pé gbogbo ń táwọn sàábà bá fẹnu kò lélérí ẹ̀rí ni fún wa fàlì mú ànábà Muhammad alam sawab gbọ́n ti bẹ̀rẹ̀ ìjíránù ìyẹn ni pé in tó ti wáyé ni pé a ti ní wọ́n iji tí wọ́n ń jẹun ìgbàwó láàbẹ̀ sí ma kàá olóba ìjìrí àwọn lábáwánù ṣe sí wọn kọ́ n'use si yíò ṣe jọ mẹ́dẹ́nìyàn ní tàà ma fi ń ka ọdún ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ̀lẹ̀ tó bá sí ah, ọ ẹ̀yìn lẹ́ta lọ wọ náà wà ní jánútà àwọn ọmọdé wà lọ ọdún gbàlú jáde làwọn mú ìṣẹ̀lẹ̀ àwọn fi ká wọ́n bí ọdún kẹta tí bàlú já òun náà bí lágbájá tiẹ̀ ọdún kẹfà tí já òun àwọn wọ́n ní ọba àjẹ́ ẹ̀ta ọba àjẹ́ ẹ̀ta ìgbà tó ń gerí oṣù kẹfà ọba àjẹ́ ẹ̀ta ọdún kẹta tó gerí ńlá lọ́mọ ìdí

ṣẹ́gbọ́n bá gbọ́ bá dà nínú dábẹ́ ni yóò lákọọ́lẹ̀ wọn òbí kó dábẹ́ ànábì ò dábẹ́ wọ́n tẹ̀ dámú ni ànábì sì létí ló wáyé kọ́dà ànábì ò dábà ń tẹ́ mo máa bí ànábì pẹ̀lú bà ń tẹ́ àà ibẹ̀ wọ́n ti mọ̀ kí á ah, ọmọ lọ́wọ́ ẹ̀ gbàdáwọn náà fẹ́ mú oṣù yí pé àwọn àwọn ọmọ kọ́ dé lápò ní lọ a sì sọ tó ẹjẹ́ ká náà kọ́ nílùú látò nílọ àtìmọ̀lé tó fà á ọjọ́ ìgbà ọlọ́mọ fi kílà mọ́ fi kà á kílà mọ́ fi sùn wọ́n ní ẹjẹ́ wo ìṣẹ̀lẹ̀ ńláńlá tó ṣẹlẹ̀ ní Islam wọ́n wá wò lọ́wọ́ wo gan wọn pẹ́lá inú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Islam tó jẹ́ ńláńlá tó sì lágbára òun ni ọjọ́ so ìjírá number one so ọdún yẹn gẹ́gẹ́ ọdún tàbí ìsìnkú òní ọjọ́ ọdún àkọ́kọ́ ọdún àkọ́kọ́ ọdún kejì tó bí wá lójú ẹ̀ka lónìí tó bí wá di 1439 nítorí eléyìí eléyìí ni bíta rẹ̀ ti bẹ̀rẹ̀ kò ní di ayẹyẹ kan bẹ́ abẹ́ọ̀nà balẹ̀kíọ́lá mọ́sàfún alágbọ́yẹ́ ṣe wọn wasallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam Muhammad sallallahu alaihi wasallam níbi kútùbà lápapọ̀ àṣàlàyé fún wa nípa oṣù Muharram bó ṣe lọ́lá tó àti gbígbàwẹ̀ ń bẹ̀ bó ṣe lọ́lá tó bákan náà àti ṣàlàyé fún wa ni à ka oṣù oníjírá báwo ló sì inshallah karim èyí tásàlàyé fún wa báyìí ni ìsí ayẹyẹ fún ọdún oníjẹ́ra kálàǹsì ọdún oníjẹ́ra ẹgbẹ́sàyẹ rẹ̀ bídíà rẹ̀ àdáadá rẹ̀ mẹ́sìn àti káàbá sáàkìtì rẹ̀ sínú sinamu lókù ọmọ ìkó sínú ẹ̀sìn ọ́ ìbálẹ̀ wíwẹ̀ èyí wá mọ́ ọ̀nà tẹ́lẹ̀ gbígbà tẹ́lẹ̀ ní sí ẹ̀sìn tẹ́lẹ̀ wá láwọn mùsùlùmí kó jọ èyí ni ó ṣeéṣe so ká kóra wájọ síbì kan ní ọjọ́ àkọ́kọ́ àfi ju àwọn kírísítẹ̀nì àfi ju àwọn ọ̀tá ẹ̀sìn ni kí muharam kó kú ọ̀la muharam àkọ́kọ́ kó kú ọ̀la káwá kóra lọ sí táíwò àbọ́nà kálọ́nà ìlú kan tó ń jìnà ká kóra jọ lálẹ́ kálágo méjì lábáyìí ẹ̀mẹ́jì sun ó ẹ̀mẹ́jì sun ó ago méjì lábáyìí ẹwà kúgbà sí tẹ̀mà sí náfílà la ilaha illallah bóòlẹ́sì sọnù báyìí ta ló sọ fún ago méjì lábáyìí ṣe pé àwọn Yahudi ti kó alẹ́rú pọ̀ wá àwọn tẹ́ ìpẹ́ra nílà àfà ẹ̀ wá mú ọjọ́ tọ́jọ́ bẹ̀rẹ̀ ta ló sọ fún kí ọjọ́ ń bẹ̀rẹ̀ lágbo méjìlá ta ń sọ bẹ́ẹ̀ fún ọyín á ń tọ̀wù ni àṣìṣe gbà ni o ìgbà tọ́jọ́ ń bẹ̀rẹ̀ ẹ ti sì mú ẹ ti kọjọ́ ọjọ́ ká ní ọjọ́ lẹ́ ń tágẹ́tì ẹ ti fèèrè àdúrà ní ọgbà náà torí ẹ fẹ́ tágẹ́tì pé fọ́ọ̀n àwọn bá ń kí sẹ́nà sẹ́mọ̀ sínú àgbàgbò síwájú báyìí ọyá ìdílé ọwọ́ ẹ̀sàbọ̀ láọ́ wọn àmà àgbò báyìí in di 12 báyìí dé kiri báyìí dé àtọwọ́ 18 ka sẹ́kọ́nsì oní ọdún 12 kiri báyìí dé wọ́n bẹ̀rẹ̀ wà lárù ẹ̀sì kódà para yìí man tashabbaha bi qawmin fahuwa minhum bẹ́ẹ̀ bá ti ń kọ́ sí àwọn ọjọ́ kan ẹ̀tì dára wọn àwọn kírísẹ̀ ni wọ́n ṣe báyìí ìgbà táà ń àsìkò mọ́gbóbi kò lọ́jọ́ bẹ̀rẹ̀ sẹ́pẹ́ ti fèrè nítorí lẹ́yìn bẹ́ẹ̀ni kan bá láwọn fẹ́ kó yín jọ àwọn ìyàwó yín àwọn ọmọ yín lóbìnrin pé a fẹ́ sọdún Muharram ibo ẹlíbi tí ìdàwó ló wà sánàbí ṣe sánàtàbí ṣe kọ́dà wọn sọ àbàtà ni wọ́n gbẹ̀gẹ̀ ní kalẹ̀ láti fi kàùnkà wọn ò sí ayẹyẹ rí láyé tí wọ́n fi kú láyé àwọn sọ̀hábà wọn ò sí tó máa ń ṣe à ń ṣe ọdún ìjírá àwọn sàábí òṣèré láyé nǹkan tó wọ́n gbàfẹ́ mú bẹ́ẹ̀ wọ́n ti mú àwọn sàábí òṣèré tó fi dẹ̀ ní ẹ̀rẹ́ lákọọlẹ̀ sí mọ́mọ́lì kìí ṣe tó rẹ mọ́sí àbí ẹ̀rẹ́ ń tẹ̀lé àbúrà nípa dánwò wọn dánwò gbọ́lẹ̀dí wárí àdáadáalẹ̀ ni kò sínú ẹ̀sìn ẹjẹ́ afílẹ̀ jẹ̀má ìkọ́sí àwọn Christian ni àìsí kọ́sí wọn tó rẹ́sì wá ti pé kò sí fi kún kò sí yọkú ó ti pé bẹ́ẹ̀ bá fi kún Islam ẹ̀ka bùkù bá àbùkù ni pé wọ́n bèèrè lọ ipé ọjọ́ ayà nẹ́bí ìkánà àwọn àfáà ti sọrí wọ́n nìkan bèèrè lọ́fíìsì àwọn pé bó bá di ọdún àwẹ̀ ẹlọ sí ríkì bó bá di ọdún léyà náà ẹlọ sí ríkì àmọ́ tó bá di mòlúdì àtọdún ìjírá ẹmọ lọ stylum ṣe stylum ọmọ lásìkò ànẹ́bì ni ìbéèrè tí ò ní ánsà láyéláyé ni wọ́n láìpò nípìnlẹ̀

kama wá fi wí láwọn kèfèé pé ó dá ṣebáwọn kírísẹ̀n náà ìbáwọn sí happy new year ṣébà tí wọ́n mẹ́tí nínú abẹ́ ẹ̀kọ́ ń tàbátàrọ̀ ní a ní tàbí mú ẹ̀sìn ní pé kọlọ̀ lọ́wú kọlọ̀ rọ̀sù èwo wá ní pé ṣèbí kíníjẹ́sẹ̀bí kíníjẹ́sẹ̀bí ṣebáwọn dákalẹ̀ ní ọdún èṣù gẹ́lẹ́ lẹ́yìn náà táàmọ́ parúkẹ́ lọ́bàá ṣe ọdún adáradá lẹ́wọ́n kọ́pì nítorí lẹ́yìn tẹ́ bá ń rò pé ọjọ́ àkọ́kọ́ Muharram orí ọdún yìí kó jẹ́ ti wá orí ọdún yìí kó jẹ́ ti wá ẹ bọ̀ ti nítorí púpà tọ́nà ọba ń kọ àwọn orí ọdún ó ti kọjá tọdún yìí ti kọjá ìgbà wọn kọjá máa nínú àwẹ̀ ló máa ń kọ́ Laylatul Qadr ló máa ń gbogbo tí yóò bá látùkádì wọ́n kọ́ sẹ́ẹ̀mẹ́jì wọ́n kọ́ ni ẹ̀yìn okó ọgbà tó wọ́n kọ́ tó wá tún di ní sùúrù ewé ṣàbá ní sí ẹkùn dìde ẹkùn ni wọ́n tó kọ́ yóò tún látùkádì rí ẹkùn káwọn ẹyọ àwọn ẹ̀yà ẹ̀yà ẹkùn kọ́ ọjọ́ nàárù kọ́dì lọ́sàn-án ẹkùn annabi sallallahu alaihi wasallam ó sì ní kullu bid'ati dalalah gbogbo bídí àánú ní o annabi ló sọ bẹ́ẹ̀ wa kullu dalalatin fin nar gbogbo tó sì jẹ́ àánú ó lè súnyàn wọn náà ọlọ́mọ sí ọlọ́mọ náà ìwà táyì wọn náà